إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى بالمبارقة إلى الأعمال الصالحات لأنكم داخلون بعد أيام قليلة في أحد الأسر الأربع الحرم ألا وهو شهر الله المحرم الذي شرفه الله وفضله وأضافه النبي صلى الله عليه وسلم إلى الله سبحانه وتعالى فاستدرقوا فيه ما وقع من من تقصير فيما مضى من العمر بالاكتفار من الصيام فيه فقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال أفضل الصيام بعد شهر رمضان صيام الله المحرم وحذروا أن تظلموا أنفسكم في هذا الشهر في السيئات قال سبحانه وتعالى إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق يوم خلق السماوات والحظ منها أربعة حرم ذلك دين القيم فلا تظلموا في إن أنفسكم عباد الله وكيف بدأ العمل بالتاريخ الإجري وقال العثيمين رحمه الله تعالى ولم يكن تاريخ سنوي معمول به في أول الإسلام حتى كانت خلافة عمر بن الخطاب رضي الله عنه واتسعت رفعة الإسلام واحتاج الناس إلى التاريخ في آتياتهم وغيرها ففي السنة الثالثة أو الرابعة لخلافته كتب إليه أبو موسى الأشعري رضي الله عنه أنه يأتينا منك قطب ليس لها تاريخ فجمع عمر بن الخطاب صحابة رضي الله عنهم فاستشراهم حتى وفقوا على التاريخ على التاريخ الهجري ثم تصوروا من أي شر يكون ابتدها السنة فقال بعدهم من رمضان لأنه شهر لأنه الشهر الذي أنزل في القرآن وقال بعدهم من ربيع الأول لأنه الشهر الذي قدم فيه رسول الله صلى الله عليه وسلم مدينة محاجرة واختار عمر وعثمان وعلي أن يكون, أن يكون من المحرم لأنه شهر الحرام يهل شهر ذي الحجة الذي يحدد المسلمون فيه حجهم الذي به تمام أركان الدين وألم عباد الله أن أن به بضعة لأن الصحابة لم يحتفلوا به ولا دعوا من في حأدهم ولا من بعدهم إلى الاحتفال هذا طفل عباء عليكم في الله أولي أجنجة تاري kọ́mọ bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí iṣẹ́ anabiwa Muhammad nígbà tí máa ń bá àwọn sọ̀hábà tí máa ń bá àwọn nígbólóhùn èyí tí anabi sallallahu alayhi wa sallam tí máa ń ti síwájú tí máa ń jóyó wọn pé ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ anabiwa Muhammad ó lórí gbogbo ọ̀rọ̀ lọ a ò kí ń gbé ọ̀rọ̀ ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ọba ká gbé lékè ọ̀rọ̀ ọlọ́run àbọ̀dọ̀ àná Muhammad ànábì a máa jó yé wọn iṣẹ́ tí yẹn máa ń ṣe téèyàn ó rí ẹ̀san rẹ̀ gbà lọ́dọ̀ ọlọ́run ọba lálẹ́ kìyàmà òun iṣẹ́ tí yẹn bá ṣe tó bá bá ìlànà ta ní Muhammad ànábì a sọ àwọn sọ wà báyìí tí wọ́n bá fẹ́ ṣe ìjọsìn kan májòjọ tòun anabi sallallahu alayhi wa sallam amadu yà wọn sọhábà ètò burú jù nínú ìwà tọmọ yẹn máa ń wù láyé òun náà ni ẹ̀sìn àdáadáalẹ̀ ẹ̀sìn tánàbí ò fọwọ́ sí níta gbàlérò pàápín sin lọ́hùn á sì gbalada lórí ẹ̀ àwa lọ àwa bọ̀ àríkà nàbí ò ṣerú ẹ̀ anabi ni tó burú ju ní amansilayi nìyẹn ká jìnnà sí i kílọ̀fà ẹni tó máa ń ṣe é kò ní rí ní àìda àwọn èèyàn náà sì ní rí ní àìda tó ti dàpọ̀ mẹ́sìn bí ẹ bá ń sisi náà ti máa ń jalè àwọn èèyàn ó rí ní àìda òun náà sì mọ̀ pé àìda ń lọ́kàn wọn àmọ́ sí ẹbí dáhà ó fojú ju ẹ̀sìn kọ́dà yóò máa ṣàdúrà ọlọ́run ọba ó dé kó mo fi lọ́mọ lọ́wọ́ àbí káwọn yẹn máa ṣe àdúrà rẹ̀ fún ẹni tí máa ń ṣe òkè tún bá ń bẹ̀ òun là nẹ́bí sallallahu alaihi wasallam ní fi sọ́mọ́ bàbá pé èyí tó burú jù nínú àlámà èyí tó ọmọ yẹn máa ń ṣe láyé òun náà ní ẹ̀sìn àdáadáalẹ̀ eré eléyìí òun náà ní àwọn sọ̀hábà àti àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ òun ni wọ́n dúró ẹ̀ ìyẹn ni pé táwọn náà bá ń bá wọn yẹn sọ̀rọ̀ wọn máa tẹ ìtìsíwájú ọ̀rọ̀ yìí láti lọ jẹ́ sí pé kí n táà ń pè ní odidi Islam kó rinlẹ̀ kó sì dúró láti máa fi gẹ́sẹ̀ nínú ìbáyà tí alẹ́ pé àkéjì sí lónìí ó nípa su ọlọ́run ọba tá a mọ̀ sí al tí ń kanlẹ̀kùn bọ̀ yìí tí a bá wo oṣù ọjọ́ ọrùn èyí tá a mùsùlùmí tá a ń lò tá a fi ń súnmọ́ ọlọ́run ọba tá a fi ń ṣe ìbáàdà òun la fi gbàwé Ramadan oṣù ojú ọrùn ni òun la fi ṣe hajj òun la fi gun àràfá ilé ata ṣe oṣù ojú ọrùn náà là ń wò oṣù táwa yìí òun ni oṣù kejìlá ọdún tí ó ṣe oṣù ojútọ ọ̀run tọ́lọ́wọ́n ọba tó ní káwọn mùsùlùmí máa lò ó náà ń palẹ̀ mọ́ lọ ń kásẹ̀ ń lọ á wà lọ bọ́ sínú oṣù àkọ́kọ́ oṣù àkọ́kọ́ yìí òun làwọn ń pè ní alimuharram muharram sọfà ọ̀bìlẹ̀ awal ìsáàni eléyìí ọmọ mùsùlùmí gbọ́rọ̀ mọ́ ó lè kà á fẹ́ẹ̀sì ń ka January February March ká sì máa mà kí a ti wà nínú oṣù báyìí ká máa kóyún kó nu ọkàn díẹ̀ díẹ̀ pé Muharram làwà yìí èyí tá a wà yìí kí làwà yìí Dhul-Hijja òun kejìlá ọdún lẹ́yìn Dhul-Hijja òun òun ló kó sọ àkọ́kọ́ àkọ́kọ́ wa ní kí nìyí muharram jama mùsùlùmí bá aṣọ tó jọ mọ́ ọ̀rọ̀ yín jẹ́ ẹjọ́ nígbà tá à ń sàlàyé nípa àwọn àǹfààní àwọn ẹ̀kọ́ tá a kọ́ nu ọdún léyà. Àádìlì Hayá wàl Alkot wàl Shuhur wàl Ayad gbogbo àwọn tó ká kàkálẹ̀ yìí wàlàvọ́t ìṣẹ́jú ìṣẹ́jú tá a rí tá a máa ń kánú sẹ̀mí ayé wa ni ó gbọ́dọ̀ nítumọ̀ táwọn afa jẹ́ mùsùlùmí ìṣẹ́jú ìṣẹ́jú torí pé a ṣe sírú ẹ̀ gbogbo àsìkò tẹ́ bá lò láyé ẹ ṣe sírú ẹ̀ ìṣẹ́jú kan ní kọjá lọ àti ká ṣe sírú ẹ̀ àníwà lórí ṣe sí kan tààwà à ń sọ̀rọ̀ ni à ń sìnkan ni illa ladayhim raqibun àti àwọn olùkọ́ nǹkan ni tọ́lọ́n fi ṣe mi ati ẹ awon ma n kọ́ nǹkan gbogbo gbogbo àwọn máa ń kọ́ nǹkan nínú kọ́yẹ́ pé ìtumọ̀ ń kọ́ dáadáa kó máa kọ́ nítorí bá ń sin gbà náà ní ó rẹ̀ bá ti wà yí wọ́n o gbogbo àsìkò tá a bá wà láyé ìṣẹ́jú àtàn wẹ́ẹ̀sì nínú tẹ̀mí ayé àṣẹ̀sì rẹ̀ báwọn ọjọ́ ayé ṣe ń lọ nì táǹkà ọ̀sẹ̀ táǹkà oṣù táǹkà ọdún wàláì ìṣẹ̀mí wa ní dínkù jàmá aṣọ bẹ́ẹ̀ fúnra oṣù ọdún mùsùlùmí seven fourteen thirty seven òun làwọn fourteen thirty seven wọ́n bẹ̀rẹ̀ láti one ló ti one thousand four hundred and thirty seven àti one náà ti bẹ̀rẹ̀ ẹ̀wù tó dé lónìí. ìwọ náà ta ìwọ yìí tó ń gbọ́ mi ìwọ náà bá wọn ta fourteen thirty six àwọn tó ti kú kí wọ́n tó tò ní àwọn náà ka fourteen thirty six wọn ò láǹfà wọ́n ti ka fourteen thirty seven àwọn òní láǹfààní àti báraka fourteen thirty eight lẹ́nu inú ata wà láyé lónìí èyí tó dé mi àti ẹ lójú ni tó dá a lójú fáwọn kan bẹ́ẹ̀ náà tájọ́ ń tẹ̀mí láyé lónìí tí wọn ò ní báraka fourteen thirty eight kódà kò sáré lára ẹ̀ ààrẹ rẹ̀ ní tó wà nú ààrẹ tí ààrẹ yìí ti ń bá bọ̀ bóyá láti fourteen thirty five ló ti wà lórí ààrẹ rẹ̀ yóò tún bá wa ka fourteen thirty eight yóò bá yín ka fourteen thirty nine ìdí ń bẹ̀rẹ̀ nínú ọmọ èèyàn tí ń bẹ̀rẹ̀ lórí ayé lónìí tí nǹkan kò ṣe tí nǹkan kò ṣe yóò sì kù eh, fourteen thirty eight yóò sì kù ìṣẹ́jú àkàn yóò ti fàyè lẹ̀ kò ní bá wọn kà ń bẹ́ náà tá à ń lo sẹ̀mí lọ́wọ́ báyìí láti ń sọ fún wa pé àníṣe gbogbo àwọn àsìkò kọ̀ọ̀kan tí máa ń wà ní tí máa ń lámì nínú Islam ẹja máa fi ronú ni ẹja máa fi ronú ni nítorí léyìí láìpẹ́ ọjọ́ díẹ̀ nísìnyí á bọ́ sínú ọdún mi ká máa sọ pé one one fourteen. 38 eight alihijiri a tó bá wá rí bẹ́ẹ̀ ọjọ́ yìí tó jẹ́ ọjọ́ jẹ́ oṣù àkọ́kọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó wọn bàbàrà tá a máa àwọn oṣù mẹ́rin kan bẹ nínú oṣù méjìlá ọlọ́run bá bàrà wọn ọlọ́run bá gán sọ́nu kùhánì kẹrì pé mo bà bàrà wọn oṣù yìí. oṣù àkọ́kọ́ tọ́lọ́n bá bàrà ni muharram èyí tá bọ́ sí ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́n bá bàrà ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́n bá bàrà ẹlẹ́ẹ̀kẹrin dòlùhíjà tá a wà nù ẹ̀ ẹ wá wo àwọn nbídíà àwọn adáadáadálẹ̀ àwọn òní sàlàyé muharram wọ́n sì tọ́lọ́ bàbàrà ni wọn ò ní sàlàyé dòlùkọ́dà dòlùhíjà rájàbù nìkan ni wọ́n máa pariwo mẹ́ wítíwítì torí àwọn hadith ti ń bẹ fún rajab kó jẹ́ àwọn hadith tó lálàáfíà wọ́n gbára lé láti káyọ̀ yẹn máa pọ̀ ní ìjọsìn nínú rajab. bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí náà lọ́lá ọlọ́run sọ́nà àlùkò hánì kẹrì ọlọ́run ní inna iddata shuhur inda Allah ashara shahara ọlọ́run ní òǹkà oṣù òǹkà oṣù méjìlá ni. fi kitabillah ti wà nù tírà ọba yawma khalaqa samawati wal ard lọ́jọ́ ti dá sánmà tó ti dá ilẹ̀ ló ti wà nù lawul mahfuz lọ́nà ti ti dá mo ti ti ṣe ọwọ́ ni mí ha ìwọ̀n bẹ́ẹ̀ nú àwọn oṣù méjìlá yìí oṣù tó jẹ́ oṣù ọ̀wọ̀ ìjẹ́ oṣù ọ̀wọ̀ rẹ̀ tẹ́ẹ̀lìkà dínú lẹ́kọ́ yìí ẹ̀sìn tó pẹ́lẹ̀ lẹ́yìn o ọlọ́ni fẹ́lẹ̀ tẹ́lìmú ìhìnnà àwọn kùsàkùn nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí tó sọ́wọ́ yìí ẹ má ṣàbòsí fún ayé bẹ́ẹ̀ irú àbòsí wo àbòsí mẹ́ta ló pín sí zulmul abdi li rabbihi ààbò títà ń ṣe fọlọ́ ẹ má ṣe ní oṣù yìí o ká má ṣàbòsí ní oṣù yìí ókè nínú àwọn oṣù mẹ́rin àgbọ̀ ṣàbòsí kọ̀ọ̀líyà rẹ̀ lélẹ́yìn kọ̀ọ̀líyà rẹ̀ lélẹ́yìn to fi dájú sánú tó bá yẹ kó níbi special nǹkan míì tá a máa ṣe ń bẹ́ẹ̀ olúwa ó sọ fún wa ọlọ́ọ̀ni àmọ́ ẹ má ṣàbòsí fún wa yín bẹ́ẹ̀ àbòsí táwọn ń sọ àbòsí mẹ́ta ni àbòsí àtàwọn ọba tàbí ká máa ṣàbòsí nínú àwọn oṣù mẹ́rin yìí àwọn oṣù tó kù kí ká máa ṣàbòsí bẹ́ẹ̀ ni láà bẹ́ẹ̀ ti sá fún ìṣàbòsí bẹ́ẹ̀ ti máa sá fún ìṣàbòsí nínú àwọn ọjọ́ ayé àtàwọn oṣù tó kù bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa sá fún àbòsí ní àwọn oṣù mẹ́rin náà àmọ́ àà ẹ jìnnà sí púpọ̀ tọ́lọ̀ bá ní ìkẹ́ bínú tí wọ́n ṣe nǹkan tó yẹ kẹ́ bínú nínú àwọn oṣù ẹ má bínú bẹ́ẹ̀. àkọ́kọ́ àbòtí ẹ̀ máa ń ṣe àbòtí ẹ̀ ti fọ́ lọ́wọ́ bá ni kẹ wá orogún ẹ lọ lọ́wọ́ bá ẹ fẹ́ bọ́ lẹ́jọ̀mọ́ ẹ bọ́ ẹ jìnà sí ẹ bọ́ káwùjọ yìí bàjọ́mọ́ àti ẹ máa sọ o ó káwùjọ yìí púpọ̀ ẹ wo àwọn ilé ńlọrin ìlú lọrin ìlú àfà ìlú ẹ̀sìn lẹ́ńtẹ̀ ó lójú ilé téèyàn wọ̀ lónìí tí wọ́n ní di nǹkan mẹ́nu ọ̀nà ẹ bọ́ ni jàmá ẹ tu èyí tí ń bẹ lábẹ́ mọ́tò yẹn náà tu èyí tó súnmọ́ ọmọ márùn-ún tú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àbòsí téèyàn ṣe fún àyàn ó ní àbòsí téèyàn ṣe fún ẹ̀dá mìíràn àbòsí lélẹ́yìn náà ẹ má ṣe àbòsí fún yàn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má gbà má na èèyàn níyàn ìyàn jẹ ẹlẹ́ẹ̀kẹta àbòsí téèyàn ṣe fúnra ẹ̀ ìyẹn máa ń ṣàbòsí fúnra ẹ̀ wọ́n lọ ń gbọ́ wá sí àtijọ́ yìí a ẹ má fara ọgbà mọ́ ọtí ń fa ọtí ń bù ọ̀n sàbòsí fún ẹni tó jìyà ẹ̀ ọ̀ jìyà ẹ̀rùn gbọ̀n tó ń fa. àní ẹ má ṣe bídà àmọ́ ọ̀n ti ń gbọ́ ẹ̀sìn rẹ̀ lójúmọ́ ọ̀n lè má ṣe bídà báwọn bá fi báwọn bá ẹ̀ ń bídà báwọn fi ọtí bídà ọ̀tún lọ ọ̀n ṣe àbòsí fúnra rẹ̀ ni tó jìyà ẹ̀ kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar gbogbo tó bá jẹ́ àrùn láyé kò sí ẹni máa ń ṣe wọ̀ náà wọ́n àwọn ẹ̀sán àmọ́ ẹnìkan ló kù àmọ́ tẹ náà lọ́n ti gbà èmi mo olúdi ní iṣẹ́ náà ni torí bí dáa ni. àwọn nọ́pìlà táwọn ẹbí ó yàn alàbà kọ́kọ́rọ́ ó pè bẹ́ẹ̀ lọ bí dáa ni. obìnrin ọ̀ngbọ́ wà sí ọ̀ngbọ́nu kútúbà ọ̀ngbọ́n bò mí pé alọ́nà ọba pa obìnrin mùsùlùmí láṣẹ kó lo jẹ̀lìbábà ó sì ń gbọ́ irọ́ náà ó sì takú náà ni ó lo jẹ̀lìbábà ó ń sàbòtí fún rẹ̀ tọ́lọ́ jìyà ẹ̀. gbogbo àwọn nǹkan tó lúwa ní kọ́ máa ń ṣe tán ń ṣe òní tó sì ń gbọ́ gbogbo ògbà ó ń ka àìsẹ́ òní ó ń ṣe àbòsí fúnra ìjìnà sàbòsí nínú àwọn oṣù yìí bákan náà nínú àwọn tẹ́tàlémọ́ sínú àwọn oṣù yìí ànábì sọ òun náà ní ká máa gba àwẹ̀ pàtàkì jùlọ nínú Muharram ẹja kún láwọn ẹ̀mẹ̀ dáadáa bó tẹ̀ jẹ́ pé àwọn àwẹ̀ tó ń bẹ̀rù Ramadan a nínú Muharram ṣíṣe dáa gbé wa àkọ́kọ́ ká gbìyànjú oṣù mẹ́ta àmì ọjọ́ mẹ́ta nínú àwọn oṣù yìí ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún àbáwọn mandi alamis báwọn bẹ ẹgbà ń bẹ bákan náà ọjọ́ kẹwàá rẹ̀ káńpé ní ọjọ́ àwẹ̀lẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam abdul siyam ba'da shahri ramadan àwẹ̀ siyamu shahrullah òun náà ní ààwẹ̀ oṣù ọlọ́run ọba al-muharram tẹ́kìn muharram. anabi sallallahu alayhi wa sallam ó ní ká máa gbàwẹ̀ ń bẹ̀. àmọ́ tí ń jábọ̀ sí ká gbìyànjú ká jìnnà sí ká máa ṣe àbòsí fúnra wa. ká wá encourage ara wa fún ni dáadáa. bá a ti fẹ́ wọnú oṣù yìí jẹ́ ká rí pàtó ṣe dáadáa sí dáadáa ni ká bá wọ̀ àwọn súnà tó ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ tó kì í ṣe sinima sẹ́rẹ̀sì kọ́ ọ bá dáadáa wọnú muharram àwọn bídíà àwọn àìṣedéédé rẹ tó ń ṣe tẹ́lẹ̀ tí ò bá mu káwọn rẹ kò fi sílẹ̀ kọ́ ọ fi bá dáadáa wọnú muharram kọ́ ọ bá kò nù sí nítorí pé ó ṣeé ṣe kọ́ lọ́yọ́ pé lásìkò tọ́jọ́ tí ó tó nù sí yìí nìyí anabi sallallahu alayhi wa sallam ẹnu muslim ó ní yóò afur abu alayi wọ́n sì gbé ọmọ èèyàn wọ́n gbé dìde bá ti gbé alùkìyàmọ̀ nù sàárè rẹ̀ àlàmọ́ mọ́ta alayi lẹ́yìn tó bá kú lélẹ́rí ni sábà ń ṣàdúrà kọ́lọ̀ ń ka iṣẹ́ dáadáa pa lọ́wọ́ ẹ ti máa ń ṣe dáadáa ló ka mọ́ lọ́wọ́ o ló fi jẹ́ fíà sáfìrọ́ nà mí nàlẹ́ màrún fi ṣe ìyá. gbogbo tí ń jẹ́ dáadáa láyé má fojú kéré ẹ̀ má fojú kéré ẹsẹ̀ náà ṣé dáadáa lélẹ́yìí ṣe ṣé àìdáa lélẹ́yìí sílẹ̀ tó bá ti wù kó kéré tó tó anabi sallallahu alaihi wasallam ó kọjá bí sàárè méjì kan gbàtọ́ wa kọjá bí sàárè náà ìnà àbẹ́yìn àdàbẹ́n àwọn méjèèjì ọlọ́run fi àjẹ wọn lọ́ọ́ báyìí abẹnú sàárẹ̀ yìí wọ́n máa àdàbẹ́ àlefẹ́lẹ́ kẹ́bẹ́ ìyá tí wọ́n ń jẹ yìí èyí máa ti ẹ̀sẹ̀ ńláńlá ni lójú àwọn ìgbìmọ̀ ẹ̀ alákọ̀ọ́kọ́ tiẹ̀ òfófó rẹ̀ pọ̀ tí máa ń sòfófó ni torí òfófó ti ń sẹ́wọ̀n ni nípìn jí ìyànà sàárẹ̀. bó bá pọ̀ yóò tábà o àmọ́ kò ní farabalẹ̀ ń bí pẹ́ ẹbí ó kàn wọ bí tí ó ti tọ̀ sí i yóò ti jáde bẹ́ẹ̀ sí i yóò àdá méjì lásán ní kó fàyà tiẹ̀ nu ìyà tó nípa ni wọ́n jẹnu sáré ìyà tó ní agbára torí àwọn ẹsẹ̀ kékeré méjì táwọn ní kàkún. ànábì ló já mọ̀ pé ìyà ńlá ni wọ́n ń jẹ bàtà nàbí wa bẹ́ẹ̀ máa lọ ànábì wa ní káwọn sàhábà kọ́ bá wọn já làbí dùn àwọn ajá ànábì wa ńlá sí méjì ó wá mú eré kan ó kì bọ́nu eléyìí ó kì bọ́nu eléyìí ó mú kejì ó kì bọ́nu kejì náà àwọn sọ wàá pè lọ́wọ́ rẹ̀ pé ewo lẹ́yìn ni anabi ni la alọ́lọ́hu an yukhaffifa adabahuma pẹ̀lú àwọn ewé méjèèjì tí mo kì bọ́nu sàárè yìí ó ṣe ti fọ́nà ọba ó ṣe ìyá wọn ní fúfúyẹ́ torí ewé tí mo fi bọ́ yìí kọ́lọ̀ sí àwọn ẹni fúyẹ́ àmọ́ o lópin ìgbà táwọn ewé yìí ò bá ti gbẹ ni o. báwọn eré bá tún bẹ tán wọ́n ṣe kí nìyí wọ́n tún bẹ̀rẹ̀ ya wọn lójú pálí nítorí àwọn pẹ́sẹ̀ ńlá ni pé ànábì nítorí ewé tó ń fi sí yìí ọlọ́run ó ṣe ìyá wọn ní ìfúyẹ́ láwọn òfin kúkú kéré ẹsẹ̀. náà mi hadith yìí wọ́n sáré Suna, suna. irú àwọn suna báyìí làwọn yẹn máa ń fẹ́ sá sí. tọ sẹ́tọ̀ kó bá ti wá kú náà káàná máa wẹ̀ làbí lọ́la máa kì í bọ̀ ń wò wà bá ti ń gbẹ máa kì í bọ̀. àwọn afáàní kò rí bẹ́ẹ̀. kí ló ní ká anábì ṣe anábì ṣe ló tọ́ àmọ́ ìsìlámù ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó kọ́ wa ni pé anábì ó sì nǹkan gbogbo ń tà nígbà ṣe àbí ń tó sọ àbí ń tó ra àwọn sọ̀hábà ó fìdí múlẹ̀ ó náà pè ní hadith. ẹ̀wá ní tó wá pè ní hadith yìí ká tó lè máa lò ó a máa lò ó níbàámu àgbọ́yé tí àwọn sàábì àlebà gbọ́yé ń bẹ làwọn òfin gbọ́ làwọn òrùn pẹ̀lú ẹ̀ kìí ṣe mo jáde pé ànábì sọ báyìí kí ni àwọn sọ̀hábà àwọn tá ànábì sìnkàn yẹn lójú wọn àwọn tó sọ̀rọ̀ lójú wọn kí làgbọ́yé tí wọn lórí ẹ̀ àgbọ́yé tí wọn máa lò kò sínú àgbọ́yé àwọn sọ̀hábà pé gbogbo òkú tó bá ti gbọ́ àtẹ́kẹ́ nìyí ká máa fi wé síbẹ̀ tó láwọn sọ̀hábà ò ṣe rí tí wọ́n ti máa ń yọ ẹ̀rí nù kọ́lọ̀ máa kó fún wa ní àgbọ́yé Islam wa jọ̀mọ́ èyí tá à ń sàn ni pé bọ́dún ìsìn kásẹ̀ ẹlẹ́ jọ̀mọ́ èyí ká gbìyànjú ká kún ní sẹ́ ká kún sẹ́ dáadáa àyídá wa ìjà máa ká ọwọ́ kún bẹ́ẹ̀ abiyọ́lọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوك فلان أبا عليكم في علام ولي أجنجة علام ثم باع نبي محمد صلى الله عليه وسلم nípa oṣù tí a fẹ́ bọ́ sí àti ọdún tuntun táwa mùsùlùmí ń sùn kà. àkọ́kọ́ tó lẹ́tọ̀ọ́ nínú Islam tí a fẹ́ wọnú ọtún tuntun pẹ̀lú tó ti wà nù ròrí táwọn ọ̀tá ẹ̀sìn kan dé fún làákàyọ̀ wa. Ṣé ọdún tuntun àwa Mùsùlùmí fẹ́ bọ́ sí yìí káwa sí ayẹyẹ rẹ̀? First Muharram káwa sí ayẹyẹ rẹ̀. Ìmọ̀ wọn sùn làákàyè bẹ́ẹ̀ àìfi làákà iṣẹ́ sìn eléyìí lẹ́sìn wá fi yàtọ̀ sí ẹ̀sìn yòókù gbogbo àwọn ẹlẹ́sìn yòókù làákà yìí náà fi ṣe ẹ lọ́wọ́ yìí kìí sínú àkọọ́lẹ̀ wọn ẹ jábọ́dọ̀ àwọn kristian lápòjù àwọn lásìmọ́ wa jù ẹ béèrè lọ́wọ́ àwọn pásítọ̀ méjì àbí mẹ́ta pé báwo lẹ́sìn máa ń sin lọ ní ṣọ́ọ̀ṣì yìí tábàtábà kò ní jọra wọn nǹkan táwọn ilé yóò fi bẹ̀rẹ̀ sọ yóò fi bẹ̀rẹ̀ tiwọn yóò yàtọ̀ ìtàwọn ilé bẹ̀rẹ̀ tiwọn yóò yàtọ̀ tí wọ́n parí ẹ̀ sí kò ní jọra wọn gbogbo ohun tá à ń kí bá kíláàfin bẹ̀rẹ̀ ìkọ́ ọmọ ni mo là ń parí ẹ̀ sí sálámà ń jẹ́ ìbáadà gbogbo ohun tá à ń ṣe ní ìbáadà a máa ń mú nínú Qur'an ní hadith al-ibadatun tawqifiyya gbogbo ohun tá a bá fẹ́ mú wọnú Islam tá a fẹ́ fi rinlẹ̀ pé nǹkan inú islam ló wà tàwọ̀kìfìyà ni ìtumọ̀ tàwọ̀kìfìyà ni pé ẹ rí púrúfù fún kẹtún sí nǹkan ẹ kóra dúró náà bí a fẹ́ sí nǹkan yìí lápòjúwe a fẹ́ sẹlẹ̀pírẹ́tì fourth of muharram a àti ní ṣe kèé ṣe pé kó ń làákà ìwà náà láti kó sínú ẹ̀ kálá àbọ̀rọ̀ síbẹ̀ tó bá wá sínú ìlú wa pé ẹja sí nǹkan báyìí.

àtàwọn sọ̀hábà ọjọ́ yìí kò sẹ́rì fún pé ká ti tẹ yẹyẹ ọdún Muharram kò sẹ́rì fún ọdún àkọ́kọ́ nú ẹ̀sìn eléwà àtàkù ọdún ẹ̀sìn ọmọ nípa kí ló wá lè tó bá ọdún ẹ̀sìn wa kẹ́kọ̀ọ́ láti ṣe kínní ẹ̀sìn máa ń ṣe báyìí ẹ̀ máa ń dagbo ẹrú báyìí nígbà tá a ní kẹ́ máa ń ṣe ọdún. happy new year ṣebí tẹ́ ń sọ fún wa ni pé kí lẹ́fí ń gbowó oṣù kí ń gbowó ni ó di aláwọ̀ náà tó ní ẹ̀fẹ́ ṣe ṣèpá tó bá fi ń ni ọdún àwọn mùsùlùmí ta ló ní ẹ fi ta ló ní ẹ ni ta ló ní ẹ dá sàlẹ́sà ọjọ́ nínú àwọn ọjọ́ tá ń lò lọ́sẹ̀ ó yàtọ̀ ẹ̀wù tá à ń ṣe mẹ́ẹ̀ à ń ṣe lónìí bọ́lá tún lọ́la bá tún kóra ọjọ́ yá ìyá mẹ́fẹ́ tí wọ́n ní kí lábẹ́ sí bíjà lábẹ́ sí gbogbo ń tá a bá fẹ́ ṣe nù sí làwọn àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ béèrè wọ́n béèrè lọ́wọ́ wa pé ta ló ní ọtí èyí wọ́n béèrè lálẹ́ kìí àmọ́ pé eléyìí ta ló ní ẹsẹ́ ta ló ní ẹsẹ́ báyìí sábà rárá sí kọ̀ọ̀kọ́ ìyá ní jẹ́ báwọn. so ayé ti la ká ìṣẹ̀sìn wa ẹ má jẹ́ àfi ẹ lọ ronú ìwé wọn látòkè délẹ̀ kò sí gbogbo wọn ò sí ẹ̀ lọ́dún kankan nú ẹ̀sìn ọdún méjìlá ni o ànábì ló sọ bẹ́ẹ̀ ọdún méjìlá ni a sì gbọ́rọ̀ sí méjì lọ. a jẹ́ pé nísìn ìjà ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí káyà sàlẹ́sà kú kankan bídíà ni kúlù bídíà ti dọ̀là rẹ̀ gbogbo tó bá jẹ́ bídíà ànù ni a jẹ́ pé ànù dáa òun ni ká yọ ọjọ́ àkọ́kọ́ kalẹ̀ nínú oṣù àkọ́kọ́ ọjọ́ àwọn mùsùlùmí ká yọ kalẹ̀ fún ìdásàlẹ́sà kan káfẹ́ ṣe ànù gbáà ni. wọ̀kúnlù dọ̀lẹ́lẹ̀ tuntun náà gbogbo tó bá ti di ànù iná lè yọ bá mẹ́. ẹ̀ẹ́n afá máa ń ṣe kí làwọn kí lè ń wuyì ẹ̀ ti máa ń dọ̀rọ̀ rúbáyì. táwọn báwo lásán pé bẹnu ẹsìn máa ń lámúyẹkùn yóò mọ ìdí dínà lámúyẹkùn hábàlì yóò mọ dínà hábà kọ́mù mọ màlìk mọ màlìk ló sọ bẹ́ẹ̀ gbogbo tí o bá ti lè gẹ́ẹ̀sì lójú ayé ànábì tí o gẹ́ẹ̀sì lójú ayé àwọn sọ̀hábà tí o gẹ́ẹ̀sì lójú àwọn tábì yìí lámúyẹkùn hábàlì yóò mọ dínà ló lásìkò tó ìmọ̀ màlìk ń sẹ̀mí yìí kò lè gẹ́ẹ̀sì lójú ayé òun ọdún mélòó ní bẹ́ẹ̀ láàrin mọ́mọ́lì kẹta ní Muhammad sallallahu alaihi ní kò gẹ́ẹ̀sì lójú òun ajẹ́pẹ́ lọ́dọ̀ tiwa náà kò lè gẹ́ẹ̀sì yìí gbogbo tí o bá ti lè jẹ́ ẹ̀sìn tó bí wọ́n sallallahu alayhi wa sallam kò lè jẹ́ ẹ̀sìn láti tòtò wa náà nítorí pé nta nẹ́bí wa kọ́ wa nta torí ẹ̀ gbé dìde ló ti jẹ́ torí kí nìyí torí ẹ̀sìn náà ni kò kí ń ṣẹ̀sìn bí ẹ bá ṣe ó jìyà ńlá sọ fún ọ ni. nǹkan kan kọ́ ajọ kankan ṣàdúrà ṣé ànábì òpin ni ṣé àwọn sọ òpin ni kò lẹ́tọ̀ọ́ jọ̀mọ́ ẹ ká jìnnà sí i. Idan, sábà yan ọmọ rẹ kí ni ọmọ ìyá ọmọ tó ti dáadáa ni wọn á ní kó lọ march ní stadium fún muharram ọgbọ ọjọ lọ o sábà lù ú kọ lọ kwéri wọn ní sábà ti lù ú kí ẹ lọ wọn mi kúkú báyìí ti dídé sábà lù ọlẹ́ wọn jà lórí ẹ̀ àbúrò kó máa mú un ní ayé máa mú un kó bí dá ilé ìyàwó ẹ ṣe èyí sì máa ń fi tó dáa kọ́ ọmọ yẹn láti kékeré ni kama kọma ní kọkọla kékeré taga ní ga lọ́wọ́ rẹ̀ maba de tuba dàgbà sukadi kan ma pe a bunu kan ye ko a gbọ́dọ̀ se ko si ka kan a bọn sẹnẹ ni kọnna bọn ni seri ni ko seri kan a awọ bọn ko ka kan ṣẹlẹ̀ ẹ jẹ́ kadi kan ma àwọn wele kan ma àwa lajẹ kun wa ma gbogbo tí a nà bá ti láǹfààní àti máa da iṣẹ́ lẹ̀ ẹ jẹ́ ká máa gbìyànjú báàbá fún wa ní owó oṣù ẹ jẹ́ á máa lo oṣù ojú ọ̀run wọn náà sàn kọ́ńtò bìkan àwọn oṣù ojú ọ̀run láwọn àti sanwó wa àwọn tá a lè gbà láti lè máa fi iye oṣù lélẹ̀ yìí àbí gbogbo wa ká mọ nǹkan rẹ̀ muharram bàbá bẹ́ẹ̀ lónìí tó ti jà ó ti bẹ́ẹ̀ lónìí sádàdàn ó lẹ̀ bẹ́ẹ̀lì ní gbogbo wa tó bí àfisẹ́ mi ó wá dínú ọdún ẹ àkùrà ń jáde bá a bá tìjẹ́ máa yan láti ṣe kókè ìṣẹ́nu ẹ̀sìn àwọn àfáà ń bí díà yìí táwọn olọ́nà míì tó lọ́nà wọn ti ń dí látòkè láti máa jẹun so wọn kò ní jí ọjọ́ kan mọ́ nísìnyí ilé kẹ́kọ̀ọ́ tó máa ṣe é jíjíra àti ẹni tó jíra tá níbi sallallahu alaihi wasallam tó ṣe àkọ́kọ́ kèé ṣe ẹlẹ́ẹ̀kejì eléyìí tàbí ṣe kèé ṣe muharram tàbí ṣe hijira eléyìí tàbí kámọ́ ẹ̀sìn wa ẹ̀sìn abọ́jú bẹ́ẹ̀ni wọ́n ti kíyà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àá sì ń sẹ̀sìn abọ́jú ẹ̀sìn wa ẹ̀sìn mọ̀ ní ẹ̀kọ́ra ẹ̀lọ́ka àmọ́ mọ̀ ní ká tó ṣe nǹkan sábà pé muhammed lami ṣe ìjira ẹ wá kóra níta ẹ wá ṣe ìjira ẹ wá ní kílẹ̀ ṣe òní òní. kò dá kéèyàn máa ní wò wà láìda sí ó dàbí kéèyàn múra kankan kó ní two plus two lójà tó mọ̀ wé kó wá ní two plus two nine kó múra kankan tó mọ̀ ọmọ yóò múra kankan ìjọba òní ọjọ́ òní báyìí ọjọ́ òní báyìí mú àràmù wọn òun là nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn ẹgbẹ́ ti dì láwọn bẹ̀rẹ̀ náà ọdún náà rẹ̀ ta ló sọ fún ta ló sọ bẹ́ẹ̀ fún ọjà àkọ́kọ́ ni kò sí àkọọ́lẹ̀ fún. làákàyè ni àwọn àfáàyè máa ń lò tí wọ́n fẹ́ jáde wọn lọ ṣèwọ́ àti mú e kásírà kankan mú e kásírà wọ́n kàn bọ́ sójú agbo ibi wọn máa kéwù tẹ́ kéwù òdà wúlò fún yín èmi wọn ti yàtọ̀ tí ń bẹ láàrin àtẹ̀ntì òkéwù ṣebí kéwù tẹ́ ké níta ti jẹ́ àfa sani abahan sọ̀rọ̀ kí lọ́nà ọ̀sàtàlá bì ní ká tó lọ ẹ wọnú tíra yín lọ jẹ́kẹ́ máa ṣe máa kà lọ lójú agbo káníbà wá ni káríkìlẹ̀ lè bọ́ta kó ló máa ṣe wáàsí tèmi láka ìrìn kò sínú àkọọ́lẹ̀ tó lálàáfíà fẹ́ mú haramu fọ́s wọn lànà bisọ lọ́wọ́ àlè wàsán ńlá olóhùn hijira nítorí ìjà mélé lọ́ọ́ máa ìtàn tó fi di pé oṣù jíra tá a kà á tó di fourteen thirty seven lónìí sí nìkan rẹ̀. lásìkò Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àsìkò rẹ̀ ìsìláàmù ti ń gbalẹ̀ gan-an ìsìláàmù ó ti gbalẹ̀ gan-an lásìkò Umar àwọn mùsùlùmí ti pọ̀. àwọn mùsùlùmí ti pọ̀ débi pé wọ́n wá ti ń fúnra wọn ní fourteen documents mo fún ọ ní nǹkan báyìí gẹ́gẹ́ bí gọ́fúnà tó yẹ kó lákọọ́lẹ̀ pé mo gbọ́ nǹkan lọ́wọ́ amirul muminin lásìkò báyìí dé báyìí tó bàbí dáa lálẹ́ àwọn mọ̀títí ní bùkátà sí torípọ́ ti ń pọ̀ mo tún fún àwọn state báyìí mo fún àwọn local government ní nǹkan báyìí lásìkò báyìí mo fún wọn tí wọ́n lo fún tanika lo fún ẹgbẹ́ àwọn check record wọ́n ti ní Bukata. Abu Musa al-Ash'ari kọ̀bí Allahu ta'ala anhu nínú àwọn àgbà sọ̀hábà ni olókọ́ challenge Umar ó ní gbogbo owó tẹ̀ ń kọ sí wa kò lákọọ́lẹ̀ ẹ máa fi dé dìde kó lè bá a mọ bí a ń tọ́tẹ̀ fún wa lówó báyìí kẹ́ ẹ ní àti ṣe project báyìí déètì báyìí ni sáà ó yẹ ká máa lápọ̀lẹ̀ àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tọ́nà ti kọ́ ni Muhammad gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ tó bá jẹ́ aṣíwájú yóò wá pé kí nǹkan yóò ti sí lápọ̀lẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ ni o yóò wá pé àwọn aṣíwájú gbogbo nìka ṣe ó ṣẹlẹ̀ sí ọ̀sẹ̀ kàmọ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ogun àkọ́kọ́ tẹ́kọ́jà ní Islam tẹ pé kò tí ì sí pé ẹ máa jagun tẹ máa jagun wọlé ṣe ṣe wọn á jagun nǹkan wa kó lójú ogun bó wọn ṣe ṣe. ọlọ́run sì sọ wá ní pé nta bá sì sọ òfin fún ọ kò sí tó burú pé àwọn sọ̀hábà rẹ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹjọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n á mú àwọn lórí ẹ̀ kó jẹ́ pé ọ̀rọ̀ umar òun lọ́nà padà support umar náà ṣe báyìí nígbà tí Abu Musa tó sọ̀rọ̀ kò da ọ̀rọ̀ yẹn nà tó rí pé orí pé kìíní yìí tó sọ àti níbùkátà àti ló wá pe àwọn sọ̀hábà jọ wọ́n jọ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn sọ̀hábà wa sọ wọ́n á pé òótọ́ ni ẹ̀ka ni. ok gbàtọ́ ló ni káwọn ó ní wọ́n ní tọ̀ kí fi ṣe òǹkà táwọn mú gẹ́gẹ́ òǹkà two thousand táwọn lò lónìí tó two thousand and sixteen lónìí àwọn tí wọ́n ń kà bọ̀ wọ́n ń kà pé after ti ni tọ̀ ọ̀ lẹ́yìn ìgbà tí Jésù kú náà mu àwọn abéèrè àwọn sábà wa mú bọ́n ìmọ̀ràn eréṣiríṣi wa àwọn kan ẹja máa lóṣù àwọn Rome ẹja máa lóṣù báyìí ẹja máa lóṣù báyìí ah! àwọn kan á mú àpé ẹja lọ́jọ́ tí ànábì kú ah! ẹja lọ́jọ́ tí wọ́n bí ànábì ẹja ẹnìkan ọ̀dẹ ẹ̀kan á fẹnu kò pé ẹ jẹ́ ká lo oṣù pé oṣù yìí o lànàbì sèé jira. ìyẹn pé ká máa fi ìjírà ànábì ṣíṣe ìjírà rẹ̀ sẹ́kẹ́tìlìsì ṣíṣe ìjírà rẹ̀ káwọn fi kà pé ó di ọdún kèèló ẹsẹ̀ mọ́ ti gbọ́ o ó di ọdún kèèló kèé tí ó sọ̀sù wo ọdún kèèló tá ànábì ṣe ìjírà rẹ̀ ẹ̀ka wa kèé tí kí lọ oṣù. wọn ní àfẹnukò lórí eléyìí náà wọn tún wá ní oṣù wo ni ó jà kọ́kọ́ ànábì ò tó fún wọn pé wọn sọ́fà ọ̀lẹ́kẹ́jì kọ̀mọ̀dán ọ̀lẹ́kẹ́sán anábì tó bẹ̀ fún wa àwọn sọ́fà náà tó wá jíròrò pé ókè oṣù wo láti di nọ́mbà one èwo ló jẹ́ nọ́mbà two àwọn oṣù yìí náà ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ wọn ò sọ pé nọ́mbà one nọ́mbà two nọ́mbà three lélẹ́yìn wọn á mú ẹni tí wọn kẹ́ni já mú rọmọdán nítorí ọgọ́ náà lọ́wọ́ sọ àwọn kan ní à ah, ẹja mú oṣù báyìí ẹja mú oṣù báyìí ní wọ́n á fẹnu kò pé ẹja mú oṣù muharram tuta nabi sallallahu alaihi wasallam tó ṣe é díra gan rọbìlì awal ni wọ́n mú mọ́rin rẹ̀ wá pé ẹja mú oṣù rọbìlì awal torí pé oṣù yẹ gẹ́gẹ́ nínú oṣù yẹ gẹ́gẹ́ lànàbì ṣe é díra wọn ò fẹnu kò lórí ẹ̀ pẹ̀lú díyẹn. wọ́n wá fẹnu kò lórí bí ẹgbẹ́ mú muharram kó máa jẹ́ òun ní oṣù àkọ́kọ́ kò kèé ti muharram lànàbí ṣe hijira rọ̀bìlì awwal ló ṣe hijira kí ló wá fà á tí wọ́n fi mú muharram. wọ́n ní islam márùn ni èyí tó sì karùn tó jẹ́ ṣe hajj táyà máa ń parí ó tí bá ń jẹ́ oṣù kejìlá ká máa fi muhammadu sẹ́kìnì yìí ṣàkọ́kọ́ rẹ̀ tó ti yé wà nísìnyí ìdí tí wọ́n fi mú mùnú so ẹ díjú gan ẹ fọ́jú púpọ̀ ẹ rí kankan ẹ pé òní ọjà àkọ́kọ́ ṣèjì ọjọ́ oníbàyìí náà ta ló ń sọ fún ọ bẹ́ẹ̀ níbo lọ ti kà á so Rabiul Awwal òun ló wà nú àkọọ́lẹ̀ tí Ànábì sallallahu alaihi wasallam ó sì hijira so ìdí náà fi mú ọjọ́ nu ṣe ẹ ti rọ́ǹdì kẹ bá lọ mú pé mú Rabiul Awwal ẹ wà lẹ́sẹ̀ hijira kò sínú Islam kò sí lákọọ́lẹ̀ àwọn sọ́ọ́bà ò ṣe àwọn tó wà lẹ́yìn wọn tí wọ́n jọ tẹ̀mí wọn ò sọ pé wọ́n ṣe àwọn tó wá lẹ́yìn wọn tọ́jà àfà gidi wọn ò ṣe mọ́tí àbíta ló wá jẹ́ lẹ́yìn kẹlẹ́ ní tàbí àníbà ní tọ́bà àníbà ṣe maliki ni maliki ni tó ṣe ahmadu ni tó ṣe nínú àwọn ọ̀nà tí tí bẹ́ẹ̀rí ò bá rányàn pé qala Allahu qala Rasulu tí ò bá rányàn èyí máa ń fi ni nínú àwọn tá a aka bá ìwà sọ̀rọ̀ ìwọ tẹ́ẹ̀rí ò bá ràn nínú tó ń pẹ́ ọmọ ìlànà màá sọ́nà ó dá èyí lè mọ́bí òun náà la ní àtàjẹ́ mùsùlùmí tá à ń gbà sínú lágbàáyé àwọn kan sin náà ní ìlànà Abu Hanifa àwọn kan tí wọ́n ìlànà Imam Maliki àwọn kan ti ti ya wọn ní ìlànà Shafi'i àwọn kan ti ti ní kí nìyí Imam Muhammad èwo ni ìdíra bọ́ sílẹ̀ ìkànnì àwọn àfáà wa wọ́n ní kírísítẹ́nì kan béèrè lọ́wọ́ àwọn nígbà táwọn wà níbi iṣẹ́ kíní kan ò yé wa mi ẹ̀sìn yín o ìwọ̀n àwọn ètò fèsì ẹ̀ nísìn ní àyíkọ́ ti fèsì abájáde kọ́ fèsì ẹ̀ o. bẹ́ẹ̀ bá lọ sí rìd nínú ọdún àwẹ̀ nínú ọdún léyà gbogbo yín ìdílé máa ń lọ bẹ́ẹ̀ lábẹ́ ọ̀kan bẹ́ẹ̀ ni nínú ọdún àwẹ̀ alálọ̀ rìd nínú ọdún léyà alálọ̀ rìd wọ́n ní bọ̀ tó bá dijọ́ jíjíra yín àti mòlúdi tábọ̀ mọ̀lẹ́ máa ń lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته